ìfihàn orí kọkàndínlógún. lẹ́yìn èyí mo gbọ́ ohùn kan bí igbe ọ̀pọ̀ ènìyàn ní ọ̀run tí ó ń sọ pé. aleluya ìgbàlà àti òkú àti agbára ní ti ọlọ́run wa tó àti òdodo ní ìdájọ́ rẹ̀. nítorí ó ti dájọ́ fún gbajúmọ̀ aṣẹ́wó náà tí ó fi àgbèrè rẹ̀ bà ayé jẹ́ ó ti gbẹ̀sẹ̀ jẹ àwọn ìránṣẹ́ rẹ̀ lára rẹ̀. wọ́n tún wí lẹ́ẹ̀kejì pé. aleluya. àwọn àgbààgbà mẹ́rìnlélógún náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà bá dojú bolẹ̀ wọ́n júbà ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wọ́n ní. àmín aleluya. ẹnìkan fọ̀n láti orí ìtẹ́ náà ó ní. ẹ̀yin ọlọ́run wa gbogbo ẹ̀yin ìran rẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ bẹ̀rù rẹ̀ ẹ̀yin mẹ̀kúnnù àti ẹ̀yin ènìyàn pàtàkì. mo tún gbọ́ nǹkan bí ohùn ọ̀pọ̀ ènìyàn. àti bí ìró ọ̀pọ̀lọpọ̀ omi àti bí sísán àrá líle ohùn náà sọ pé. aleluya nítorí olúwa ọlọ́run wa olóòtú máa ń retí wa. ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa dùn ẹ jẹ́ kí a fi ògo fún un nítorí ó tó àkókò ìgbéyàwó ọjọ́ àgùntàn náà ìyàwó rẹ̀ sì ti ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́ dèé a fún un ní aṣọ funfun tí ń dán tí ó sì mọ́. aṣọ funfun náà ní iṣẹ́ òdodo àwọn ènìyàn Ọlọ́run. ó sọ fún mi pé. kọ ọ́ sílẹ̀ àwọn tí a pè sí àsè ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn náà ṣe oríire. ó tún sọ fún mi pé. òdodo ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ wọ̀nyí. ni mo bá dojúbolẹ̀ níwájú rẹ̀ mo júbà rẹ̀ ó bá sọ fún mi pé. èèwọ̀ má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ bí ìwọ àti àwọn arákùnrin rẹ tí wọ́n jẹ́rìí ìgbàgbọ́ nínú Jésù ni èmi náà ọlọ́run ni kí o júbà nítorí ẹ̀mí tí ó mú kí ènìyàn jẹ́rìí ìgbàgbọ́ nínú jésù ni ẹ̀mí tí ó wà nínú wòlíì. mo rí ọ̀run tí ó ṣí sílẹ̀ mo wá rí ẹṣin funfun kan orúkọ ẹni tí ó gùn ni olódodo àti olóòótọ́ nítorí pẹ̀lú òdodo ni ó ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná ó dé adé púpọ̀ tí ó kọ orúkọ sí. Si orúkọ tí ẹnikẹ́ni kò mọ̀ àfi òun alára ó wọ ẹ̀wù tí a rẹ sínú ẹ̀jẹ̀ orúkọ tí a ń pè é ní ọ̀rọ̀ ọlọ́run àwọn ọmọ ogun ọ̀rún ń tẹ̀lé e wọ́n gun ẹṣin funfun aṣọ tí wọ́n wọ̀ funfun ó sì mọ́ idà mímú yọ jáde ní ẹnu rẹ̀ tí yóò fi ṣẹ́gun àwọn orílẹ̀-èdè. nítorí òní yóò jọba lórí wọn pẹ̀lú ọ̀pá irin. òní yóò pọn ọtí ìbínú àti ti ẹ̀san ọlọ́run olódùmarè a kọ orúkọ kan sára ẹ̀wù àti sí itan rẹ̀ pé. ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. mo tún rí áńgẹ́lì kan tí ó dúró nínú oòrùn ó kígbe sí àwọn ẹyẹ tí ń fò lágbede méjì ọ̀run pé. ẹ wá péjọ sí ibi àsè ńlá ọlọ́run kí ẹ lè jẹ ẹran ara àwọn ọba àti ti àwọn ọ̀gágun àti ti àwọn alágbára àti ẹran ẹṣin àti ti àwọn tí wọ́n gùn wọ́n àti ẹran ara àwọn òmìnira àti ti ẹrú ti àwọn mẹ̀kúnnù àti ti àwọn ọlọ́lá. mo wá rí ẹranko náà àti àwọn ọba ilé ayé àti àwọn ọmọ ogun wọn wọ́n péjọ láti bá ẹni tí ó gun ẹṣin funfun náà àti àwọn ọmọ ogun rẹ̀ jagun a mú ẹranko náà lẹ́rú pẹ̀lú wòlíì tí ó ń ṣe iṣẹ́ abàmì níwájú rẹ̀ tí ó ti tan àwọn tí ó gba àmì ẹranko náà jẹ àti àwọn tí wọ́n júbà ère rẹ̀ a wá gbé àwọn méjèèjì láàyè a sọ wọ́n sínú adágún iná tí a fi mí ọjọ́ dá wọ́n fi idà tí ó wà lẹ́nu ẹni tí ó gun ẹṣin funfun pa àwọn yòókù gbogbo àwọn ẹyẹ bá ń jẹ ẹran ara wọn ní àjẹrankùn